بسم الله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó ṣèmi àtìyín kù lórí dáadáa ó ní kí mi àtìyín máa bẹ dáadáa à ń bẹ pẹ̀lú ìdùnnú níjẹ́rìsìn Ọlọ́run ọba lódodo níjẹ́ mùsùlùmí ó tó lọ́pẹ́ o gbogbo ẹni tẹ̀sìn bá bọ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run ò ṣoore fún un. Eh, eh ọlọ́run abẹ́ àfàánú rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó kù nídùnnú tèmi àti yín retí nínú gbèsè ayé wa ìrọ̀rùn ní kọ́lọ́run jẹ́ ọjà sí. ìkẹ́ àtọ́lá rẹ̀ kó mọ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run ọba fẹ́ràn jùlọ tọ́lá sí gbogbo ayé ọlọ́run mo bẹ́ẹ̀ mo fàánú rẹ̀ bẹ́ẹ̀ àlìjáná onídẹ̀ra tọ́lọ́wọ́n bá nípalẹ̀ mọ́ fáwọn ẹni rí àwọn sọ̀hábà àwọn tábì tàbí ẹ̀yìn àtìmí àti iṣẹ́ rí ọ̀rọ̀ rí ìrìn rí ìwà rí tí sọ nídọ̀mọ́ àlìjáná ọlọ́run kò fi díì kémi àti yín olóríire o eléyìí ni agbègbè tá a fi ń tẹ́sítì kámẹ́rà wa nígbà tí engineer gbìyànjú títí kọ́ lọ ní life àbí bẹ́ẹ̀ kọ́ sábàbí kásìkejì ọ̀wá jẹ́ ọlọ́run àbí àfàánù rẹ̀ bí àwọn aláàjì wa tí ọlọ́run bá lò ní sábàbí ní agbègbè yìí àánú ọlọ́run ní fi yín lẹ̀ ìdùnnú ayérayé ọlọ́run jọ máa jẹ́ tiyín gbogbo tọ́lọ́run bá ti ṣe fún yín tí ń jẹ́ dùnnú ẹ̀ ní kàbànújẹ́ lára ẹ̀ gbogbo tó kù tẹ́ fẹ́ kọ́ lọ́run bá ó ṣe pé ọlọ́run mo fẹ́ kó ṣe yìí fún mi mo fẹ́ kó ṣe yìí fún mi ọlọ́run ní já yín ní tàmá o àlìjáná onídẹ̀ra ọlọ́run kò fi sàn mí àti yín àti gbogbo wa náà lẹ́sàn ẹnjìníà mi eléyìí ni ìpenisákìyèsí àwọn ẹni rí àwọn àfẹ́sìn tí wọ́n ti lọ kémi yín ó tó dáyé wọ́n sì wá láǹfààní látara ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí gbogbo àti mọ̀ wípé ọlọ́rọ̀ ó kú àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní kú ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ kó sílẹ̀ yìí náà ní okùn fi ríire àti yín láyé àti lálẹ́ kìyàmọ̀ wọ́n bí àfàwọn àgbà léèrè àfàwọn Samarkandi àwọn ẹni eré tí wọ́n ti lọ wọ́n láàmì láàka wọ́n mọ̀ hadisu fẹ́ asirihi àwọn náà jẹ́ onímọ̀ hadis nígbà ayé tiwọn ànàfíà ni wọ́n ní má sí àbí wọn. ó ti yé ẹni tí ó jìnnà sí tírà wípé àwọn ni wọ́n kó tírà kájọ tá à ń pè ní tàǹbí ọlọ́gà fèlè tírà náà kàn nídìí àkíyèsí àánú ọlọ́run ní fèmí àti yín lẹ̀ jàmá mùsùlùmí wọ́n bi wọ́n léèrè lágbègbè òbí sí ọmọ wọ́n sì dáhùn níbàámu sí bọ́lọ́run ti gbé òfin ẹ̀ kalẹ̀ àti bí anabi sallallahu alayhi wa sallam ti fẹ́ kí ọmọ wà sí òbí ẹ̀ wọ́n ní àfàwà fàyínsà alasa ilun analwalidaini iza mata zakhitaini ala alwaladi aliyumkinuhu anyuride yawma ba'da wafati ima wọ́n ní ǹjọ́ rọrùn tí wọ́n bá bi wálé rè kíni ká fi dáhùn bẹ́ẹ̀ nìkan bá ní ìyá àti bàbá wọn ti jáde láyé ìgbà tí wọ́n sì fi kú àwọn jà kú ni. Eh, eh wabinu sɛm ti wei wɔlɛ so ni wɔn wɔri dunu wɔn aliyu mukinuhu ayọ̀dẹ̀dẹ̀ yà wọ́n máa bá àdáwà fa àti ìmà ǹjẹ́ ọ̀rọ̀ ọ̀run kó wọn rí dùnú wọn nígbà tí wọn ò sí láyé mọ́ ó lè wáyé bẹ́ẹ̀ o kí sábàbí kan sí kejì kí ọmọ àtòbí ẹ̀ bọ́yọ̀ yọ aláìgbọràn nígbà táwọn òbí rẹ̀ ń bẹ láyé wọn wá sí pèlè o wọn lè kọ ẹlòmíì lọ́mọ wọn wí bẹ́ẹ̀ o ọmọ kọ́ ọmọ tó lọ kọ́ lọ́mọ ṣé bàbá ní bàbá ní kọ́ wá bá wúlò ẹnìkan ò ní kọ́ lọ́mọ ó wà lè wáyé bẹ́ẹ̀ káwá pera wa sákìyèsí ẹlòmíì òun àtàwọn òbí ẹ̀ lè jàkú ẹlòmíì ọmọ wa lójú orí wọn lẹ́yìn wọn àbẹ̀bí má sùn hmm. ìtẹ̀sọ̀kú sí ọlọ́run eléyìí ti takò fún ẹ̀sìn o hmm. bí ẹ̀yin náà lẹ́tẹ̀ tó sọ wípé òkú kì í bá ara ayé rojọ́ kí lọ́ọ́ wá wá débi sàárè hmm. àmọ́ bí yẹn bá ti fẹ́ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìyẹn máa yóò pònú ni jama mùsùlùmí ọ sì tún gbọdọ̀ dúndò pé wà tí wọ́n ti jà ẹ̀jà kú ni kò sí wàhálà kankan mọ́ wọ́n ti bá tiwọn lọ nìyẹn ha èyí tó súnmọ́ jù ni wípé béèyàn bá wáyọ̀ náà àwọn òbí ẹ̀ kọ̀mọ́dé láàánú ọlọ́run ẹlòmíì ọmọláyé ní í ṣe òun àwọn àjẹ òjò wọn gbádùn yóò máa tójú bọlé gbogbo ilé babaláwo ilé àwọn wòlíì ilé àwọn àfáà yóò máa tàtílé bọ́ọ̀lé ni ẹ̀yọ́nú ayé ni yóò máa wá kí ló dé tó wá yọ̀nú àwọn òbí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń wá dùnú láyé á látara dùnú àwọn òbí ọlọ́run fi síbẹ̀ púpọ̀ mm. ẹni táwọn òbí ẹ̀ bá ń ṣàdúrà fún ọ̀nà àánú máa ń là ní kí ló dé ìyẹn ọlọ́run sábà ó ṣe òṣòre fáwọn òbí ó ṣe ní sábàbí dáadáa nínú ètò ìgbésí ayé ọmọ púpọ̀ jama mùsùlùmí wọn á bi wọn léèrè àfàwọn àgbáyé wa ní kílẹ̀ aláwo ẹ sọ fẹ́ni náà ẹni tí òbí ẹ̀ bá kú tí ò rí dùnú wọn tí wọn jáde láyé bal yorùdí ìmọ̀ bisalásàtì àṣìyáì ọ̀nà mẹ́ta ni kọ́ wá dùnú wọn sí ọ̀nà mélòó mo pé ọ̀nà mẹ́ta ẹnjìnìá ọ̀tí dájá náà náà nù ọ̀nà mẹ́ta àwálùhà àkọ́kọ́ ń bẹ̀ an yakuna lwaladu solihan fi nafsihi li'annahu la yakunu shay'un ahabba ilayhima min salahihi àkọ́kọ́ ń bẹ̀ ni wípé ọmọ yẹn gangan kó nǹkan gbìyànjú kọjọ́ máa rí lẹ́yìn wọn jọ máa lùbáríkà ọmọ àdúrà kó má jọ ọmọ ọsàn kó má jọ ọmọ ọsàn tí kó ìyá ẹ̀ àkọ́kọ́ ń nínú tọ́fìrí yọnu àwọn òbí rẹ tí wọn ò sí láyé mọ́ ni pé ìwọ náà gbìyànjú túnra rẹ ṣe wọ́n ti bí ọ wá túnra rẹ bí hmm. síra rẹ lọ́mọ àdúrà ẹ rí wípé tí èèyàn bá hùwà kánjọ́ mi tó bá jẹ́ tí ọ̀dà àwọn èèyàn lè ní ha bẹ́ẹ̀ sì ni eléré bú kan náà ló bí wọ̀ yìí eh, eh. sọ pé wọ́n ti gbà àwọn òbí rẹ̀ náà lè lérí bú báwọn bí yẹn bá hùwà dáadáa ń mi wọn ni ah yóò da afẹ́ni tó bí wọ̀ yìí sọ pé òun hùwà àdúà àdúà ń jẹ́ tàwọn tí wọ́n bí ọ wọn ọ̀rọ̀ mọ̀ bí tí wọ́n bá wá ara ń fà ní ìrẹ́jẹ lálẹ́ kìyàmà sọ pé wọn náà ti dọ́mọ àdúà nù wọn rírì rẹ jẹ bí wọn tiẹ̀ rírì rẹ jẹ láyé jẹ orí jẹ lálẹ́ kìyàmà látara ìwà dáadáa àkọ́kọ́ nìyẹn o tó sì wà níbàámu sí bọ́lọ̀ náà ti fẹ́ bẹ́ẹ̀ wàzáàni ẹlẹ́ẹ̀kejì ayẹ̀sílà kọ̀rọ̀bàtà hùmà wà á sì dé kọ́ ha hùmà wọ́n ní má jìnnà sí gbìyànjú gbogbo àwọn fámìlì bàbá rẹ àwọn ẹbí ilé ìyá ẹbí ilé bàbá má kọ̀ wọ́n ti nígbà tí o sáwọn òbí rẹ láyé máa wò gbogbo àwọn alájọsí àwọn òbí ẹ méjèèjì àwọn ọ̀rẹ́ wọn nígbà tí wọ́n wà láyé máa lọ lè bẹ̀ wọ́n wò ẹlòmíì ìgbà tí o sí ìyá rẹ láyé mọ́ tí o sí bàbá láyé mọ́ kódà òun ò ní fà kó bígbà tí o ní ẹ̀ràn mọ́ láyé. Mm -hmm kí ni mo fẹ́ lọ lé ọdún fún kí ni mo fẹ́ lọ lé ọdún fún èmi ò lẹ́yà kò sí ẹ̀mí ìyá ti kú bàbá ti kú kò sí ẹnìyàn kankan pàtàkì ńlẹ̀ mọ́ ah ìdáhùn wọ̀nyí wà ó ṣe déédéé àdìsí kan tó wà nù muslim anabi sallallahu alayhi wa sallam sọ pé inna min abarril birri sillata rajuli hala hudiya bihi ba'da an yuwalliya ba'da an yuwalliya sallallahu alayhi wa sallam anabi ní nínú iṣẹ́ olóore nínú dáadáa tí máa lọ lè débà òbí lálẹ́ kìámà tọ́mọ máa ṣe lẹ́yìn àwọn òbí ẹ̀ òun nìkan mọ́ máa lọ lè bi àwọn olólùfẹ́ òbí ẹ̀ wò nígbà tí wọ́n sí láyé mọ́. àwọn ọ̀rẹ́ bàbá rẹ àwọn ẹ̀yà àbúrò bàbá rẹ ẹ̀gbọ́n bàbá rẹ nílé ìyá nílé bàbá tọ́ bá lọ bẹ̀ wọ́n wò wọ́n máa rántí òbí ẹ̀ ní wípé ha wọ́n sì tún dé rántí bàbá rẹ eh, eh. ẹlòmíì mo wá ṣàdúrà fún ọ látara rírí tí wọ́n rí mm. ẹlòmíì nítorí pé àwọn òbí ò sí láyé mọ́ o ti kọ́lé nù o ti palétì kò délé ma ta ló fẹ́ ṣoore fún tó fẹ́ dàbí àwọn ẹbí fámìlì yẹ ta ló fẹ́ ṣoore náà fún ibo ló fẹ́ gbé sàrà lọ tó fẹ́ di ọlọ́run lọ́rùn tó tó kọ gbé sàrà dé bí sàrà ò bá kálé kì í dòde ẹlòmíín faramọ́ kọ́ máa ṣoore fáwọn ará ta kọ́ máa ṣe dáadáa kọ́ máa gbáka lọ mọ́sálásí àmọ́ kébi ọmọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ jama mùsùlùmí ha bọ́ọ̀ bá ń ṣoore fáwọn ìlànà kejì nìyẹn o ìlànà kejì ni pé gbogbo àwọn fámìlì bàbá ẹ nílé ìyá nílé bàbá àtàwọn alájọsí àwọn òbí ẹ máa lọ lè bẹ̀ wọ́n wò nígbà tí wọn ò sí láyé mọ́ ìlànà kejì tọ́lọ̀ wọn táwọn òbí rẹ tọ́ fi yí lọ ní wọn lálẹ́ kìámọ́ nìyẹn. afáwọn àgbáyé ní ẹlẹ́ẹ̀kẹta àyẹ́sítàgìfẹ́ra láwùmá wàyẹ́dẹ́ àwùláwùmá wàyàtàsádàkọ àníwùmá máa wá foríjì fáwọn méjèèjì máa tọrọ àdúrà fún wọn máa wá ṣe sàrà fún wọn máa hmm. ṣe sàrà ìkàkùn nínú sàárà bọ́ọ̀tì wo lè nímọ̀ àwọn kan bẹ tí wọ́n ní bùkátà sí tí wò ó níwò máa tọrẹ fún wọn látara ìtọrẹ yìí lánìyàn yìí pé kọ́ lọ́wọ́ kí àwọn òbí ẹ ọ́ sì ra àánú wọn lálẹ́ kìyàmà ọ́ rí yọ́nú ọlọ́run látara oore tó ń ṣe wọn ò ní sọ̀rọ̀ o torí pé òkú kẹ̀yìn bá ara yìí sọ̀rọ̀ ó sì ṣe déédéé àdéhìsì tí anabi sallallahu alaihi wasallam mú wa ó wà ní muslim anabi sallallahu alaihi wasallam sọ pé ìzàmẹ́ta lè ń zanu nǹkan ta àníhù ila min sadaqatin jariyatin aw ilmin yutanfa'u bihi aw waladin salihin yad'u lahu anabi sallallahu alaihi wasallam pé téèyàn bá ti kú béèyàn bá ti kú sallallahu alaihi wasallam iṣẹ́ rere rẹ̀ ti dúró iṣẹ́ rere ẹ̀ ń pé kò lè kírun mọ́ kò lè gbàwẹ̀ mọ́ kò lè ṣe ájì fúnra ẹ̀ mọ́ kò lè lọ lè físítì kò lè lọ lè bẹbí wò mọ́ kò lè dẹbí pọ̀ mọ́ iṣẹ́ rere rẹ̀ ti dópin báwọn anabi wa ni sallallahu alaihi wasallam nǹkan mẹ́ta ni ò ní kú nǹkan mẹ́ta ni ó máa lọ bá àyàn lálẹ́ kìyàmà àkọ́kọ́ ń bẹ̀ ní sọ́dákọ́tù járíà sàárà àti òdúró bí kéèyàn gbẹ́ kànga kọ́ kọ́ mọ́sálásí gbogbo nǹkan tí orí parí òfin ní tán láyé àtẹ́bìnrin ba yẹn bá ṣe kalẹ̀ tí nǹkan yẹn bá ń sàǹfààní fáwọn èèyàn láyé ládàá ló sì máa lọ bá lálùkẹ́ àmọ́. àwọn àìlè mi yóò tá ń fa òbí yìí àbí ìmọ̀tọ́ ní tọ̀fìsára ayé láǹfààní bọ̀ bá sí láyé mọ́ báwọn yẹn bá dáǹfààní látara ìmọ̀ yóò sì máa bọ̀ ọ́ lálẹ́ kìámà anabi sallallahu alaihi wasallam pé awaladin salihin yad'u lahu abọ́mọ́re sẹ́dípọ̀ mọ́re lànàbí pè ọmọre kì í sọ mí pè ọmọ tí ò kírun ọmọ tí ń yapọ̀ ọlọ́run bọ́ bá ṣàdúrà ọlọ́run ní gbà fáwọn òbí ẹ̀ bó ṣe sàárà kò ní bá wọn awaladin salihin yad'u lahu ọmọre lànàbí pè èèyàn bí ẹlòmíà máa ní káràhùn yóò mọ sojú kòkòrò kó wọn bímọ kọ́pọ̀ kó wọn bímọ kọ́pọ̀ kọ́ máa nítumọ̀ ọmọ àlùbáríkà ọmọ àdúà lẹ́yìn ikú wa òun lè rí òbí. nsọmọ tó lọ ń wo bọ́ọ̀lù lọ́jọ́ fi dáwọ́ àwọn òbí ẹ̀. ẹ̀yin ẹ̀ ọ̀lẹ́ àwọn olùmọ̀ràn ayé èyí ọ̀hún jẹ bọ́bá lọ wo bọ́ọ̀lù <laughs> àmọ́ ẹni tí èkírun òun gángan fúnra ọlọ́run ọba ń bínú sí so ní ọ̀wá gba àwọn òbí ẹ̀ lẹ́la kìyàmà àmọ́ ẹni ọmọ rẹ ọmọ tí èèpà àrùn jẹ ọmọ àdúà onítìjú ọmọ aláàánú èèyàn ẹni tí èèsọ mi èpè gbogbo ẹni tọ́mọ aráyé bá ń ṣèpèlé ha èyí tó súnmọ́ jù ní bóun náà lè rí nǹkan rí gbà lọ́dọ̀ ọlọ́run ọmọ àlùbáríkà ọlọ́run dákun àbí àfàànù rẹ̀ bẹ́ẹ̀ dákun ọlọ́run mọ̀sí wa lọ́mọ èpè o gbogbo ń táwa náà bí sèwọ́n lọ́mọ àdúrà fún wa ọlọ́run àjọ kan ṣoṣo rẹ̀ wájú ọlọ́run bí èèyàn bá rere ọmọ jẹ láyé ṣèbọ̀ yẹ kọ́ jẹ lálẹ́ kìyàmà bí àìrèrè ọmọ jẹ láyé èèyàn ọ̀sán wípé àyìnbá tó wàá jẹun ọmọ tó wàá kú bẹ́ẹ̀ bọ́mọ bá ṣe dáadáa lẹ́yìn rẹ yóò sì máa lọ bọ́ ọ lálẹ́ kìyàmà ebi ò ní pa ọ lálẹ́ kìyàmà ìyẹn bíi nǹkan mẹ́ta sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti clear sí wa àkọ́kọ́ ni kí wọ́n gẹ́gẹ́ ọjọ́ máa rí fúnra ẹ̀ ẹ̀kejì ni pé gbogbo àwọn fámìlì ilé ìyá ilé bàbá máa lọ lè bẹ̀ wọ́n wò máa lọ lé ọdún máa lọ lé ọdún máa lọ ńlárinlárin máa fi nǹkan ránṣẹ́ sí wọn máa pè wọ́n wò bọ́ máa rántí ilé bọ́ọ̀ bá rántí ilé ọlọ́run sì ìyọ́nú àwọn òbí rẹ tó ń wá wọn sì bá pàdé ẹlẹ́ẹ̀kẹta onípa máa tọrọ àforíjì fún wọn máa ṣàdúrà fún wọn máa wá ṣe sàárà fún wọn sàrà tún wá níbàámu bolo yẹn máa gbé lọ ẹlòmíì máa ń ṣe sàrà àmọ́ bíi tí ọlọ́run ọ̀bẹ ní gbé lọ hmm. ẹni òjẹ́ ọ̀rá bù ẹ̀ sàrà lọ gẹ́gẹ́ fa kódà aburú tẹ̀ ń wò yẹn aburú tẹ̀ máa ń wò yẹn yìí máa ń níbò míì tí yẹn bá saburú síbẹ̀ ọkọjá bíbà ṣe fèrè ọ̀nà ni ọ̀nà <laughs> ń bọ̀ bẹ́ẹ̀ àmọ́ dáadáa náà sì ní òṣùwọ̀n àtẹ̀mí àti kọ́nà òun fi wá ṣe ọ̀gángan dáadáa ọlá àjọ kan ṣoṣo rẹ̀ wájú ọlọ́run ọlá àbò àyà rẹ̀ kó ṣe ní àǹfààní ayérayé fún èmi àti سبحانك لا أم بأمرك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك